الله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى أترى كاتب قلب محمد صلى الله عليه وسلم أتعن صحابة الكرام أتعن صفي ذلك اليوم لا يلي أبي الله سبحانه وتعالى كل شريف وبتقول وبدي جنابي طب أبي الله سبحانه وتعالى كي يمتاز عليكم بارا يا àbí ó ti ṣe àánú rẹ̀ fún wa tó jí wa láàárọ̀ yìí pẹ̀lú àlàáfíà táwa pẹ̀lú mùsùlùmí ìtọ́jú ọ̀nà ìyá ọlọ́ta tó lè ṣe abẹ́lẹ̀ sùlùmánà wọ́n ta àlàyé pé ní irú orí bẹ́ẹ̀ ọlọ́mọdé wọn nù ayé wa o níta àwọn bẹ̀ lọ́run náà sí inú àwọn táyé máa fi rọrùn ọlọ́jà ìwọ rọrùn tọ́gbà wa rọrùn jẹ́ ká lè parí ẹ̀ sí bí ìjọsìn fún ọlọ́run lọ́nà tí ọlọ́run wọ́n tẹ̀wọ́ gbà wọ́n lọ́kẹ́ mẹ́ta ìlà ìlúwà náà mìíràn ibi pàdé ẹlẹ́kẹta ẹnu sáré fún ọmọ oníjẹsìn ìmáàmí alùpàtọ́ àyẹ̀rọ̀ ìmọ̀ فلك المحامي كما قتل كتوكا فلك المحامد والمدائر كلها بخواطري وجوارحي ولساني ولقد مننت علي ربي بأنعمي ما لي بشكر أقلهن يداني أيه. Thank you. به wíyà. ìran ní àyàní náà nígbà tí àfa wa ń to àwọn àjẹrọ ọlọ́run ọba bọ̀ ọwọ́ dábàá adébí pé ní falaka almahamidu almahmed mana alhamdu masdari ni minu almasdaru ni miju almasdaru almasdaru masdaru ni mi iná ni pé àwọn mọ́fọ́ìlù mọ́fọ́ìlù mọ́fọ́ìlàkùn mọ́fọ́ìlàkùn mọ́fọ́ìlàkùn tó ti yẹ báwọn nísìnyí so àwọn mọ́tà ìta àkàyè sọ́ọ̀lìhà àìsọ́ọ̀lìhà gbogbo ẹ̀ náà ló tún dá a lè fi ṣe ismu makar àti zaman tó ti yẹ báwọn nísìnyí ẹ́ tọ́ mahmadu jamu mahamidu gbogbo ọpẹ́ lápapọ̀ fàlákà ìwọ ọlọ́run ọba ni alihamudu tí àfa lò ń bí èrò òun ni atamu audu hisana gbogbo àwọn ọ̀nà tá a máa fi ṣe yìí ìkọlọ́hún sóore fún yàn òun ló pé jù tó ṣe pé ní ṣukuru kẹlímọ̀ ṣukuru ẹ̀yìn táwọn ọkọ̀ náà ní ọ̀pọ̀ ẹ̀wọ̀n òun kó sínú hamudu ṣukuru ṣe kí ni o nítorí pé ní alihamudu torí yẹn zikiru rọ́jùlé bímọ fíhì mi ṣe fàtìlì jẹlẹ ìlà nígbà tá a bá sọ̀rọ̀ ẹ̀yìn àrọ̀ èèyàn pẹ̀lú àwọn òròyìn tó tóbi tó tóbi tí ń bẹ lára rẹ̀ ń pè ní hamdu àmọ́ ṣukuru ń díẹ̀ ẹ̀yìn tó o bá ṣe ọpẹ́ tó o bá dá fún yẹn nítorí nǹkan tó ṣe fún ọ pé ẹsìn wà náà o adúpẹ́ o àbí ẹnìkan gbà tí wọ́n fẹ́ ṣe prógámù kan ọwájú òkú ọ wọn náà rí pé àpò ah, gbọdọ̀ appreciate òun náà padà kí n reciprocate nǹkan tó ṣe yìí lọ́tọ̀ náà wá ṣe fún wa náà ó ti yé wa nísìnyí ẹ so hamdu kọ o hamdu mukọ́bìlù màrúfin wọ̀tìdá ẹ so hamdu jẹ́ ní tó ṣe wípé wọ́n ṣe nǹkan fún yẹn o wọn ò ṣe nǹkan fún yẹn o ọpẹ́ tí máa wá òun òun náà ṣe o òun náà ń hamdu tó ti yé wa nísìnyí ẹ. olùwàkọ̀tà ajumọ̀ alùhùlámẹ́ àwọn àfọwò ní mímọ̀ wọn fanukọ̀ àlà ànà ní àmà lọ wípé ìdẹ̀rọ ọlọ́run torí yẹn lẹ́tùṣkàwù bẹ́ẹ̀ kọ́lù a kì í fi sínú ẹ̀mí kámọ́ aláǹdúpẹ́ fọlọ́run a mọ̀ wí jáde lẹ́nu wa ni pẹ̀lú ahọ́n a sì máa fi oríkèéríkèé ara wa sí kíni o a mọ̀ fi oríkèéríkèé ara wa dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa àfànífàlákàlìmọ̀ àfàwàtò gbogbo ẹ̀dọ́ òun yìí nìsí onífàlákàlìmọ̀ hamidu ìwọ ọlọ́run náà ni gbogbo ọpẹ́ tọ́ sí wàlìmọ̀dá ihò gbogbo ká máa yìnyàn ipò ṣe báyìí fún mi ká máa yìnyàn ká gbéyàn tóbi ká sàfọmọ́ rẹ̀ ìwọ ọlọ́run lóní kúlù hà lápapọ̀ rẹ̀ bí kọ̀ wá kèrí pẹ̀lú àwọn ọkàn pẹ̀lú tí ń náà pé mò ń fi ọkàn mi mò ń fi ẹ̀mí mi dúpẹ́ wájà wáàrì ṣe mo dẹ̀ ń fi àwọn oríkèéríkèé ara mi náà dúpẹ́ wàlí sáà ní mo tó fa hàn mi náà dúpẹ́ gbogbo àwọn ọ̀nà tẹ́ ẹ̀ máa fi dúpẹ́ nìyẹn ó ti yé nínú ẹ̀mí ẹ̀ kẹ́ ẹ̀ máa apèṣẹ́tì ọlọ́run kó sóore fóun nínú ọ̀nà dúpẹ́ ni ó yé jàwáàrì àwọn oríkèéríkèé ara yẹn kẹ́ ẹ̀ fi ìbáda fún allah kí ẹ̀ máa lọ ibi tọ́lọ́run bá pàtẹ́ rẹ̀ kí ẹ̀ máa jìnà kí ẹ̀ máa jìnà síbi àwọn tó bá jáyé ẹ̀sẹ̀ wọn mọ lóbi ayé ẹsẹ máa fẹsẹ̀ yìí lọ mọ́sálásí nínú kó dúpẹ́ ni máa jáde kọ́ wá ìmọ̀ lọ nínú kó dúpẹ́ ni òun fà wọ́n oríkèé ríkè ara àwọn dúpẹ́ nù wàlí sáà ní ó tún wá dórí ahọ́n náà wọ́n mọ̀ fà hàn dúpẹ́ fọlọ́run ó ti yé wọ́lá kọ́ ìmọ̀nà sáàlà ìyàrá. nìkan pé tó mọ̀ká fún mi nù. wọ́lákọ̀dù mẹ́nẹ́ǹta àláyà ọlọ́run ó ti ṣèdẹ́ra lé mi lórí rọ́bì èrè ọlọ́run ọba mi rọ́bì òun ìpínlẹ̀ rẹ̀ àmọ́ nítorí orin ìdálẹ́dáyà kó ń bẹ̀ nítorí ọ̀rọ̀ lásán náà nígbà táwọn bọ́sáyì bá ń pè é àdìsíkì ìdálẹ́dáyà kó ń bẹ̀ àjọrọ̀ bì ó ti yẹ wà nífi ẹ̀ ìrọ̀lọ́wọ́n ọba mi bíi àánì ọ̀hún mi pẹ̀lú àwọn àdẹ̀rà kan tó ṣe wípé ní tí n bá ní máa dúpẹ́ rẹ̀ mẹ́ẹ̀lì ìbísúkiri àkọlìhìn nàyàdáàlì èyí tó kéré jù náà àwọn tá a lè pè lóore yìí wípé eléyìí ló kéré jù ìyẹn rò pé mo ní ọwọ́ kan tí mo lè fi dúpẹ́ yìí ní kápá tí mo lè fi dúpẹ́ náà wípé ah, ọlọ́run wo lè tó ṣe fún mi orí ojú lọ fẹ́ sọ ni àbórí ìgbọ́rọ̀ lọ fẹ́ sọ àbí ti ìsọ̀rọ̀ àbí ti ìgbóòórùn àbí ti ìmọ̀ ìtọ́wò gan àbí tàlàáfíà ara tó lò káàkiri àbí tọpọlọ tó pé àìbọ́lọ̀ ṣe dé ọtọ́ odò orí tí òun níṣẹ́ mọ́ tọrọ fún ẹ bá wa sàánú rẹ sáfún lóbìnrin kankan náà fẹ́ àgbẹ̀sá wọ ọkọ fún kó sá máa wáyé asán kó tẹ ẹ̀bí mọ́ nígbà bá tí wọ́n ń bí ẹmọ gbọmọ kú lọ́wọ́ wọn àwọn ẹ̀dá kan náà nínú ẹ̀dọ́ ọlọ́run àwọn tí wọn kò sí ọlọ́run jájèrè wọn àdúrà ọlọ́run jájèrè wọn tí wọ́n ti ní kí bọ́ọ̀lù dáwọn náà bímọ tí wọ́n bá ti ń bí báyìí wọ́n sì máa gbà wọ́n lọ́wọ́ wọn ẹ̀wọ́n ti kọ́tọ́ ọ kọ́ máa wá yarú rẹ̀ wọn àgbọmọ kó lọ́wọ́ rẹ̀ wọn ló sì bí fún àwọn bá tọ́ àwọn ẹ̀dá kan náà lọ́wọ́ sèmi àti ẹ̀bẹ̀ à ah, wọ́n lọ́kọ́ di ìmọ̀ náà. sáàlà ìyá bí àyàn mi pẹ̀lú àwọn ẹ̀dẹ̀rà kan tó ṣe wípé tí n bá ní máa yọ ọpẹ́ rẹ̀ kí n máa yọ owó ọpẹ́ rẹ̀ kí n máa dùn. Ah, ní ìníkàpá rẹ̀ ìdẹ̀rọ ọlọ́run bá pọ̀ lára ẹ̀dá tó pọ̀ ìdẹ̀rọ ọlọ́run bá wà pọ̀ láwọn ọ̀nà tó yẹ kó tá máa ń ṣàlàyé ẹ̀ fún yẹn láwọn pé ah, ọlọ́run wọn dúpẹ́ ọlọ́run ọmọ ṣeun bá a ṣẹjọ wàyí báyìí nìsín inú orí ọlọ́run tọ́lọ́run kan wà á lé torí pé nítorí bá jẹ́ waste product lára wa òórùn tí ọlọ́run ọ̀bá wa kẹwàá kó ṣe wípé ní ibi tí gbẹ̀ ń gbà jáde ó sì ń ṣiṣẹ́ dì sí ibi títọ́ ń gbà jáde àṣetọ́ sì ń ṣiṣẹ́ kí wọ́n kàn mọ sí tọ̀sára fáwọn òpin tọ̀sí bọ́ sára wọn òórùn rọ̀ da àwọn ètò ìwọ̀n tó dúró ti àwọn ẹ̀dá kan náà nínú ẹ̀dọ́ ọlọ́run àwọn kan ọlọ́run ṣe báwọn náà fún àwọn náà so kéyìn gan tún máa wà lára ẹ̀ kó sì máa function ọlọ́ṣọ́ dídí orí ọlọ́run tọ́ba hmm? rẹ̀ ń tọ́lọ́ fún àdánwò kan òun náà kọ́ dé rẹ̀ mọ́lẹ́ pé ojú tí wọn ò lè jáde nígbà tí ọba nìkan tí ó ṣe ní padà àgbà kámúyọ́ jáde ọlọ́run wá sí bẹ́ẹ̀ fẹ́mi àti ọjà máa dúpẹ́ aláhùnmọ́ lẹ́kẹ̀ alhamdu ọlọ́run adúgbò o àtàbà ní ẹmọ dúgbò rẹ yóò pọ̀ kò sí kàtàn sáwà ákì hink. mọ́tíkà ìlẹ́sí ààrẹ ìtàní àtàdà ìtàbí lórí ààbòrò èèlà ìní jìtàbà níyàmì rìdọ́ kàmàrún nàtún. حتى تقوي أيديهم السماء فوحكي حكمتك اللهم بورا pẹ̀lú òye rẹ pẹ̀lú ọgbọ́n ìwọ ọlọ́run alẹ̀ tí ààtẹ ìtàní èyí tó fẹ́ mi náà hikma wisdom ẹ̀bùn ní látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ni mo fún ní tó bá wù ú ẹnìkan fún ò lè dá ní ọlọ́run fi ní yóò tí ní hikmata mẹ́yìn yẹ́ṣáá ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولي الألباب ولن يؤتي الحكمة من يشاء أنت بقى ولو وباني من فلقن أنت بقى ولو وناني ما بني ويه ẹni tọ́lọ̀ ń bá wa fún lọ́gbọ́n tó fún un lóye fọkọ̀dẹ̀ ohun tí yàtọ̀ ìrọ̀rùn kẹfí rọ oríṣiríṣi ni náà ní sọ́ńpè lọ́gbọ́n nígbà míì ọgbọ́n kí wọ́n rán yàn kí yàn lè dìlífà bí wọ́n ṣe rán odidi ọgbọ́n lọ́tọ̀ ni ó lágbára nígbà míì ọgbọ́n kéèyàn ò lè sọ̀rọ̀ káyé ọgbọ́n yé fún ọgbádùn rẹ̀ kó ní ètò tẹ̀léra wọn ọgbọ́n nígbà míì sì ní ọgbọ́n ẹ̀kú tó yí pé nítọ́rọ̀ bá délẹ̀ kọ́mọ bóòlù owó ṣe fèsì tí ó yẹn dú ẹ̀ ọgbọ́n ni nígbà míì sì ní ọgbọ́n wípé ní láàrin èèyàn méjì wá ṣe resolution láàrin wọn wá ṣe àtúnṣe olùdó ọgbọ́n lèyìn náà oríṣi ọgbọ́n mẹ́rin la kà ó àbí ẹran kan ni nígbà míì sì ní nígbà tó náà bá di bóòlù láti kí láti plan láti rọ́nà àbáyọ àwọn ẹ̀dá kan tó ti pé ní ìtọ́lọ́run fáwọn ọmọ ọgbọ́n náà gbogbo ẹ̀ náà kọ́ lọ́mọ papọ̀ fún yàn tó bá fún ìlélẹ̀ yìí a máa fọ adúmọ̀ fojú gbòmí wò lè gbà ọgbọ́n tó yẹ nìkan lórí tó wù mí eré ni mo tún gbọ́n mo tún láti irú ọgbọ́n tó lò bí yìí o ọlọ́run yóò fún wa papọ̀ òòrí ká lídì ogun kí ẹ̀ máa lùtì ogun àfọwọ́ akọ́lẹ̀ fún ìlú wàlẹ̀ ọlọ́run fi kẹ́ ẹ púpọ̀ rẹ̀ ṣíkìmọ̀ ni odidi ọgbọ́n ọ̀nà ni àfọwọ́ amúrú gbòlá tọrọ bá délẹ̀ báyìí pé ní bóòní strategy wo ni ká tó ka ìyẹn jú ẹ̀ ọlọ́run fẹ́ yìí lótọ́ ọlọ́run fóun náà lọ́tọ́ wọ́n pè ní kíni wọ́n pè ní dáhíyá tó làárọ̀ pé a bọ́rọ̀ bá kókò tó kanlẹ̀ láàrin ìjẹ̀mọ́ tó bá di láti láti yanjú ẹ̀ ètò wo láti gbélé lórí àwọn náà fi ọ̀gá ni wọn ọlọ́run bá pín àwọn ọgbọ́n a hekima tí wọ́n ọlọ́run bá ọlọ́run علم الحديث النبوي kẹwàá ní mọ̀ النبي صلى الله عليه وسلم. wa sallam torí pé ní hikima kankan tó tó kò sí ọlọ́run sì pé ní hikima kan nabi ọlọ́run ní وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم قالوا لا تسيرك على النبي أتوفي حكمتي bẹ́ẹ̀ náà lọ sọ nínú sọ́tù jùmọ́ à wà lẹ́bí bá a ṣàfihàn mí yí na rọ̀túlà mí hùn yẹtìlú àlẹ́yìn áyá ti ní ìwàyù zakihim wàyù alímúmú kíta bàwà lùṣẹ́kímá hàn so ọba ọgbọ́n nìyẹn torí pé látọ̀dọ̀ ànábì bọ́ọ̀lù sí ká ànábì ló ṣe ìgbésẹ̀ rẹ̀ fáyé òun náà lọ́gbọ́n tó sì pé jù tí ó ní kó gbogbo orú nǹkan tá a kà á lẹ̀ pátápátá gbogbo ẹ̀ ló pé síbẹ̀ tọ́nà fún anigba muhammed sallallahu alayhi wa sallam tó ọlọ́run mo búra pẹ̀lú ọgbọ́n náà tí wọ́n lọ́n fún mi hàtà ṣàdáta bínúrì ha burhani tó ṣe pé ní pẹ̀lú ìmọ́lẹ̀ ọgbọ́n yẹn ni wọ́n lọ́wọ́ bá fi kàn fún agbára fún burhani ẹ̀rí ìlú tí ń lò. البرهان قران من البرهان بو سواري ونا طلب ابو يا دي حكمه كلو يوسف ما وولو دادا ما تيجي نيو اه نعم طلب ابو ابو ان كوي افا كاني آه، ابن القاضي الباقي اللالي ابن القاضي الباقي اللالي <coughs> افا تاوي آه lọ́jọ́ kan wọ́n yìn báyìí jẹ sọ́dọ̀ àwọn màṣíhíyà àwọn kìrìsìtẹ́nì ìgbà rẹ̀ pọ̀tọ́ afẹ́ wọlé wọ́n sì mọ̀ fáwọn mùsùlùmí tẹ̀ wọ́n rò pé ní ọgbọ́n wo làwọn dá sílé yìí tó fi tẹ̀ o ẹ̀dá lọ mú un gba ọ̀nà e, ilẹ̀kùn kékeré tọwọ́ nù pálásì so ilẹ̀kùn kékeré ń tọ́wọ́ fẹ́ wọlé yóò lè bẹ̀rẹ̀ atúmọ̀tò kò ti bẹ̀rẹ̀ náà nù gbàtàfà náà rí gbẹ̀rẹ̀ ọgbọ́n tẹ́ ẹ fẹ́ dáre àfàwọ̀ ayé sọ́nà ẹ̀yìn ọwọ́ àtàrí àyàsọ́nà ẹ̀yìn báyìí ọwọ́ àgbà wọlé bẹ́ẹ̀ kí ní sọ̀gbẹ́ nìyí wọ́n tún wá dórí ìdòkó ìkan náà àwọn àbá àwọn àpètẹ́nu wọn sọ fún pé ní à ẹ̀mọ̀ pẹ̀lẹ́ ti aisha tí wọ́n parọ́ jìnnà mọ́ pẹ̀lú mùsùlùmí ṣe yẹ̀yẹ́ nù àfáàná ní ẹ̀ kì í mọ̀ sí aisha nìkan kọ́dà tí mariamu náà tó bí sá ọkàn ti pé ní káàrí ìrọ̀tì náà pa mẹ́nìkan ọ̀fẹsẹ̀ múlẹ̀ jẹ́ nìkan lọ́nu tọ́lẹ̀ tán parọ́ sìnámọ́ tí ò lóyún tí bímọ àti tán parọ́ sìnámọ́ tó ń gbọ́mọ ń gbọ́ tani rẹ ètò wálé ara wọn balẹ̀ ní pé ah, ni ìgbọ́n nǹkan ti ṣe kì í ṣe kọ́fẹ́ nẹ́bẹ̀ẹ́ àwọn ni wọ́n sì àlà tí wọ́n káyà wọn ò pé ẹ èèyàn máa fi ya ọ̀rọ̀ ẹ máa fi jòmí tó ọ̀rọ̀ ni ṣùgbọ́n hmm? àwọn tọ́lọ́wọ́n bá kẹ́ ń pàpà kan ní alikọ́ọ́dí ìyá ibùdó mọ̀áwíyà kọ́ọ́dí ìyá sọ mọ̀áwíyà òun náà jẹ́ ntọ́gbọ́n rẹ pọ̀ ọlọ́nkẹ́ púpọ̀ lórí ìjòkóńjọ́ kan wá bá ó ní ó ní ẹ má bínú o tí n bá mú omi tí bá bù mọ́ lẹ́sẹ̀ ọ̀nà òmùmù ọ̀lẹ́sẹ̀ mọ̀nàkà ọ̀dà náà grape tí ń bá jẹ mo lẹ́sẹ̀ àwọn lẹ́sẹ̀ nígbà tí bá wá lẹ́sẹ̀ ṣébí kí n kàn mú grape kí n rẹ sómi kọ́pẹ́ kí n sì gbé e mu ó ṣe wá di ẹ̀tẹ̀ afáàní ọ̀dà ṣé tá a bá bomi tá a bá dàlú ọ ṣé yóò dùn ọ oníkò lè dùn tá a bá bu yẹpẹ tá a bá bu ìṣọra ṣé yóò dùn oníkò lè dùn ọ ṣeun àmọ́ tá a bá wá fi yẹpẹ wọn tá a bá fi mọ bíríkì tá a ta tọgbẹ tá a bá kọ ọmọ lórí kí ló ṣẹlẹ̀ ó ní à orí wọn bẹ jẹ orí wọn bẹ jẹ ẹ ò ìjọra wọn nítorí ọ̀nà ìjìnlẹ̀ sí ìdí rẹ̀ wọn ìlú ẹ̀ náà nìkan sáfún bí irú ìdí wọn sáfún bí eléyìí ìlú ẹ̀ lọ ìyẹ́rọ̀ ńtọ́rọ̀ lókun bí pélé yìí wọ̀ ni ó ti yé wa nísìnyí kó sì mọ fún un lẹ́nu ló mọ́ gbẹ̀rí nígbà míì ẹlòmíì ìbàjẹ́ ara rẹ̀ àtànù rẹ̀ lè mọ́ rèéjì kọ́ gba ẹ̀rí àmọ́ tí yẹn bá ara wọn tó bá nílà káyọ̀ tó lóun bá kẹ́ wọn kí wọ́n ro two plus two pọ̀ fún un ó yé wa nísìnyí fún òfin fọ́ ọ lẹ́nu. àfààní àtà ṣàdáàdì tàbí rúurì hà bùrhání títí tó fi fi ìmọ̀lẹ̀ rẹ̀ tó fi kàn fún agbára fún bùrhání ẹ̀rí mi. لئن اجتبتني من رضاك معونة حتى تقوي أيدها إيماني لئن اجتبتني من رضاك من رضاك نو ينو لئن اجتبتني معونة في لوكا tọ́ba lọ sàmílẹ́sà yóò ní pé ní tí wọ́n náà bá fi ìrànlọ́wọ́ rẹ̀ sàmílẹ́sà tó fi ìyọ́nù rẹ̀ tọ́ba fi ìrànlọ́wọ́ rẹ̀ ti ẹ̀sà fún mi. Hmm? látara kọ yọnu sí mi ọwọ́ fi ìrànlọ́wọ́ rẹ̀ sàmì lẹ́sà àtàtúkọ̀ wíyà tí agbára ìrànlọ́wọ́ yìí àìdù mọ́nà àlùkò wọ́tò ọlọ́ni wàsánà àbánáyínà bí àìdì wà iná ọlọ ọlọ́ni sọ́mọ̀tẹ́rì yẹn bànáyínà bí àìdẹ̀ àmọ́ pẹ̀lú agbára. وإنا لموسعون طب أني حتى تقوي أيدها تتتي أكبر يرلونا توفي سي أكبر كون ìmọ̀ ní ìgbàgbọ́ mi tí gbàgbọ́ mi ó fi lé tí ó fi lágbára tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún mi. làwùsàn bí hàn náà bò kìrọ̀ tán wàá ẹ̀ẹ́. làwùsábì hánákà dẹ́dẹ́ lọ́rùn mi wọ́n máa sàfọ̀mọ́ ọ̀wọ́ ọlọ́run ọba bókìrọ̀ tán wà á fi ìyà tán láàárọ̀ nídàájú kùtù àti lọ́wọ́ àtàlẹ́ làwùsábì hánákà ìmọ̀ sàfọ̀mọ́ ọ̀wọ́ ọlọ́run ìmọ̀ sàfọ̀mọ́ rẹ̀ subhanallah àfọ̀mọ́ ọlọ́run ọba nǹkan tó ga tó sì tóbi wà ní hadith tànàbí lọ subhanallah yàgùn la olùmíyàn ìsàfọ̀mọ́ ọlọ́run òtí yé ó rí pé ní nínú nǹkan tọ́lọ́ sí pàdébì náà láṣẹ kọ́dà ńgbà tọ́lọ́ ń fún ní oògùn nínú pé o tẹ̀síwé ìṣòlọ́ ìsàkómọ́ ọlọ́wọ́n ọba búkì ọ̀tàn láàárọ̀ kùtùkùtù wà á sì jẹ́tàn àti ní ìrọ̀lẹ́ wọ̀rọ̀ tẹ́ dùmọ́nàkà fídùjà àríkàní tí n bá tún dúpẹ́ pé wọ́n ọba ṣe fún mi لتخدمنك أركاني أعوذك لكي مما سيروس مولوني إن إيه بيكني مما ينافل أمس قيام الليل ولا أذكرنك قائما أو قاعدا ولا أشكرنك سائرا لأحياتي ولا أذكرنك إيمانتي ولون قائما لري دروب àwọn kọ ẹ̀dán àbí lórí ìjòkó zikiru lọ kí ẹ mọṣá zika orí tẹ pẹlú kuraani kíkà gbajúmọlẹ subhanallah pẹlú alhamdulilayi la ilaha illallah wọn ta kálẹ yìí èèyàn ṣe ìrántí ọlọrun ni ó ti yé báwọn nísìnyí so lórí ìdúró àti lórí ìjòkó síbi tó ti kò fún ìlàjì ṣe ó ti yé wa ẹni sí sòtẹ́ most ọlọ́ọ̀ṣẹ́ lè fi fúyẹ́ fún yàn nígbà téèyàn bá ti pé ní ó kírun tán báyìí ó níbi tí lọ sí ń kánjú lọ bó ti ń kánjú lọ bó ti ń lọ òun náà máa ṣe kí ni o máa ṣe díkìrù lọ ọlọ́ni fàyídá kò dé ọ̀rẹ́ ìfún sọ̀lá tàfàkùrù lọ àkẹyà mẹ́wàá kò ẹ̀ẹ́dà tẹ́ ẹ bá ti kírun tán lójú ogun tẹ́ ń láwọn ọ̀sán àbí tí kẹ́mí tẹ́lẹ̀ ẹ̀ lórí ìdòkó àbí lórí ìdúró bẹ́ẹ̀ náà níbo mi ọlọ́dà lẹ́sìn ẹ̀sìn kúrú wọn bọ́ wa ọ́yọ́ dá àìlà jùlọ bẹ́ẹ̀ àwọn tó ṣe wí pé ní wọ́n máa rántí ọlọ́run ọba wọn lórí ìdúró àti lórí ìdòkó àti wọn tó bá fẹ́ gbẹ́rọ rẹ̀ hmm? nínú ó sì mọ dúpẹ́ fún ọ sá ìrọ̀lẹ́ àyà wọ̀lá àtìtúmọ́nà ìsúnmọ́ a máa pamọ́ ìmọ̀ tọ́jú pamọ́ fáwọn èèyàn ànílìbàrí ìyà fáwọn ẹ̀dá alákọ̀ọ́fẹ́ ìmọ̀ tọ́jú pamọ́ kọ́láàtì ibi tó jẹ́ àpò omi hmm? oye àwọn tó jẹ́ bí kùdìẹ̀kùdìẹ̀ mi ìmọ̀ tọ́jú pé ànábì ní àyàlákàlì mọ́tà náà fi hàn àwọn oníta yàrá tó ń yẹ fi àwọn ni wọ́n parẹ́ so ìmọ̀ tọ́jú ibi tó bá kù láì ṣe ibi tí ọba rárá kọ́ ìmọ̀ tọ́jú ẹ̀ pamọ́ wàláṣùkú wà ní ilé ìkẹjá ẹ̀dá zamani líle kúkú gbà mí ìwọ lọ ní mọ̀sùnkùn rẹ̀ wá bá mi ní sunkún rẹ̀ lọ bá ẹlòmíì wàláṣù dánilẹ́ka fi jẹ̀mí ẹ̀ hàwa ìjì gbogbo bùkátà pátápátá ìwọ lọ ní kiri o ní màdàníyàn ìwọ lọ ní mọ̀sùnkùn wá bá wọ́n ọ̀ ẹ̀ àmọ̀ béèrè ẹ̀ aláhu yẹ kúdọ́gù fẹ́ràn àfà ó ní yàtọ̀tọ̀bù yìí máa bínú ìtàrọ kítàtù àlàbù tọ́ba ló ń dúpẹ́ fún wọ́n bù náà ju ádámà ẹ̀yìn náà yóò sálù yàtọ̀tọ̀bù àmúwà níbi ádámà ń tiẹ̀ ẹ̀yìn náà yóò sálù nígbà tó ń bèrè kọ́ lọ́wọ́ rẹ̀ báyìí tó ń bèrè kọ́ dákẹ́sà fún wa dákẹ́sà ní wa yàtọ̀tọ̀bù ìgbà wọn gan ni máa bínú sọ̀rọ̀ tí ò láì sí wípé ní ìmọ̀ dàdí ọkàn ike mò ń lọ bá lágbọ́dá kan lóbìnrin àbí lágbọ́dá kan lọ́kùnrin tí n bá dọ̀rọ̀ lágbọ́dá yóò fún mi nìkan báyìí tí bá débí yóò fún mi nìkan báyìí ẹ̀ẹ́n gbòòrò àwọn kan bẹ́ẹ̀ ọlọ́run yẹn mọ darí tọ́lá gbìyànjú ẹ̀ẹ́n. wàlà àṣìbẹ́nà mọ̀kọ́mìrì gbogbo ìran kan mi ìwọ kíláàsì yóò ìran kan mi ma na ànẹ́mi ní jàkú lọ́dọ̀ àwọn ẹ̀dá gbé sọ́wọ́ ẹ̀dá ìní máa sí ẹ̀dá ọ̀dọ̀ بحسام يأس الحسام منع السيف ماذا؟ كان قلنا سيف طب بحسام يأس كلوي دايداك لم تشبه بناني táàmù níkà mi ò nílùú papọ̀ mẹ́rin ìdáná bèlè lórí wa gé wọn wọn náà súnmọ̀ kí tíyẹn bá lè gbìyànjú tó bá lè kọ́ ti ìbáṣe nì àbí ká mọ̀ tọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn ẹni yìí ní ọ̀jẹ̀ tí wọn dùrẹ́ sí sọ pé ní mẹ́nà àárọ̀ dọ́lẹ́. إليه عين العز من حيث أني من عارض الأطماع ẹn tó bá fi dẹ́bu àwọn ìran kan yóò rí báyìí yóò rí báyìí lọ́dọ̀ àwọn èèyàn bìlíà àti pẹ̀lú ìdákan rọ̀nà ilé ìhì yọmọ wọ̀dọ́ rẹ̀ àìnulẹ̀ àìsí ojú yìí mí ní àìsù rọ̀nà ní gbogbo ibi tóun náà bá wò hmm? tọ afáwa ni pé ní ìwọ náà tó bá ṣe bẹ́ẹ̀ fún mi o èmi fúnra ara mi gbogbo àwọn àti ìtàjọ kó lé ìtàjọ ń sàmì àbí gbogbo ẹ̀ pátápátá tí ó wà máa fa kí èèyàn wá máa ní ìran kan sọ́dọ̀ ẹnìkan àbí sí di nǹkan náà fún rẹ náà ibi àlùjẹ̀nu kan bẹ́ẹ̀ tọ́lọ̀ gbọ́n gbé kìnnì kan wá àbí kìnnì kan bẹ́ẹ̀ tọ́lọ̀ ṣe kìnnì kan fún yàn gbogbo ẹ̀ lápapọ̀ àní bàrí ìyà lọ́dọ̀ àwọn èèyàn anan àwọn ẹ̀dá ìyìn ní ìran kankan sọ́dọ̀ yàn tẹ́yìn bá pèpè lágbádá sáwọn ẹ̀rí kan dákun ah, áà nǹkan báyìí afẹ́sẹ̀ǹdẹ̀ sí wọ́n bá kò sì mẹ́rin kó mẹ́tọ́ náà bá mú wa tí ọba ti mú wọn bọ̀ òfin ní máa lẹ́nìkan sínú pé ní olóhùn fún mi jọ́ onígbò fún mi àwọn béèrè gbé yẹn dákun ìtẹ̀lẹ́ fún mi òun kọ́ hmm? kó o ṣerú nǹkan bẹ́ẹ̀ sí sáàrà àtàwọn èèyàn bá nídìí ọmọsáburú ń bẹ̀ ọ́ dà àmọ́ torí sára rẹ fúnra rẹ kọ̀dà tó bí ṣùṣẹ́ mi yá àti pẹ̀lú ìdà ìdá kan kóyàn ọjà kan ike ní ẹnìkan lè ṣe dáadáa kankan fún un bẹ́yẹn bá lè ṣe bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tí òbúdíyà ìjẹ́ ẹni tí ó mọ̀ sí èèyàn gbé rẹ̀ nínú ìtọ́jú mọ̀ bí ẹ́ǹdì lọ́wà yorùbá sọ̀rọ̀ kan wọ́n ní bí ẹnu bá jẹ ojú ó tì ẹni tó ń gbàjọ lọ́rọ̀ tí ń fún ọ tí ń fún ọ tí ń fún ọ àti máa tòótọ́rọ̀ máa là mọ́lẹ̀ ńgbà ní ọmọ ní ọ́la èyí ò ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun ni pé nítorí àtìrí mi gbà yóò àmọ tiẹ mu yóò mọ tijú bákan náà ni pé ní alẹ́sàn ká mọ ti dáadáa síyàn yóò sáà àbẹ̀dù ọmọ múyàn lẹ́rù nù ọmọ ìṣe kí ni o àìnà ni ọmọ múyàn lẹ́rù ni yóò sọ̀yàn di ìwọ̀fà fẹ́ni tí máa ń ṣe dáadáa fún yàn tàbá ní àfin ìlànà ti tẹ́sà àti ìdíkù olóòbá hùn ọ̀tọ́ọ̀lá mẹ́ta àbàdálé ọ̀tọ́ọ̀lá mẹ́ta àbàdálé ìhì ìtànù ìtànà ọ̀tọ́ọ̀lá mẹ́ta àbàdálé ìhì ìtànà ìhì ìtànù ọ̀lẹ́gbẹ́ méjì nìjọba pé ó ti pẹ́ tó ṣe wípé ní. amúnisìn tó lágbára jù ayé omi ìlú ìkí ẹ̀mọ́ ti dáadáa fún àtúkì ẹ̀mọ́ ti dáadáa fún yìí àmọ́kọ́ wá sáré ara rẹ̀ èèyàn kan tọba afẹ́ ṣe tọba afẹ́ ṣe yìí tọba sọ̀rọ̀ ọmọ ìṣẹ́ lọ́wọ́ a ìdí máa ń bàjẹ́ kọ́dà gbà mí ṣéǹjì àrọ́ ayòlẹ̀ àìlèmí ìròrí ìmọ̀ tọ́lọ̀ ń gbóyàn òye ìmọ̀ nì ìmọ̀ tí ń jẹ mọ́yàn lọ́wọ́ náà ẹni tí ń náwó fún yàn tí ń náwó fún yàn gbogbo àwọn nǹkan nǹkan tí yẹn tó yíyàn ní ìmọ̀ tí yẹn ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn kódà yóò fẹ́ lè mọ jùlọ torí ẹni náà ilẹ̀ ẹnu lọ́rọ̀bù bàyẹ̀ bá fẹ́ta lókù àríkè reason seeking jẹ́ ó di sọ́wọ́ rẹ̀ múnà ọlọ́run tó rán wa kò wá nínú ẹlòmíì wa ó sú ọ̀bàjẹ́ bó wọn bá tẹ ọmọ tọ́nà wa ní ṣe tọ́nà bẹ́ẹ̀ mọ̀ ṣe kò sí tó dèrò wọn lọ sùhánahú ọ̀tá àlà tọ́ wọ́lá àjà àlà nàrídọ̀ ká kẹ́bàá rí. akbara himmeti èyí tó ga jù nínú àkólẹ́kàn mi èyí tó tóbi jù nínú tọ́wà lẹ́nu mi tó múmú láyà mi ń kó ṣe wípé nírì ìdọ́ ọ̀kà ìyọ́nù wọ ọlọ́run mi ẹnu tọ́wà lè lé tó àkàlẹ̀ yìí làfà tó kì í síwájú wípé ní ọlọ́run ìyọ́nù rẹ ìrànlọ́wọ́ rẹ mọ́sáàbò mi léyìí tó ti gbé ní ilé gbé ok léyìí tó ti gbé ní tí ọlọ́run bá bò mí tó bá fẹ́ fún mi tán agbára rẹ̀ ń tó bá wá fún ìgbàgbọ́ mi lágbára tó rí ẹni tó ti gbàgbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo kà lẹ́yìn wọn lè ṣe wọn náà sì mọ̀ àfáàntọ́gbọ́n béèrè fún tọ́wọ́ fífọ́ ọlọ́run nínú ìfinisi kò ń fi ọlọ́run gbogbo tá a kálẹ̀ yìí kọ̀ rọrùn à tẹ̀sùbí kí ẹ̀ máa sàfùmọ́ ọlọ́run lára àti nírọ̀lẹ́ ó túmọ̀ pé kí ẹ̀ máa kírun tẹ̀sùbí kò mọ̀ ń túmọ̀ kírun ni mọ̀ ń túmọ̀ rẹ̀ so irun àárọ̀ irun ọ̀sán irun alẹ́ bọ́lọ́wọ̀n ọ̀bá ó kú yàn tá òfin kú tọ́lọ́wọ̀n òsì rọrùn fún yàn tí òfin ìrànlọ́wọ́ rẹ̀ ti agbára fún yàn láti máa jagun láti máa borí ọ̀ta ara rẹ̀ láti máa kírun kò ní rí i ṣe zikiru ìrántí ọlọ́run lórí ìlú àti lórí ìdògbò tọrọ ayé òní mọ gúrí ọkọ mọ díyàn lọ́wọ́ à ó ní ká òfin kọ ọlọ́run ọba nínú ni bẹ́ẹ̀ náà kí ẹ̀ mọ dúpẹ́ fọ́nà ní gbogbo ògbà àá ẹkùn tó mọ yé wọn náà nítorí wá sí ẹ̀ láìda kí ẹ̀ lè pa amára kó lè lọ ọmọra kọ́mọ́ sọ̀rọ̀ ẹ́ fáwọn èèyàn kì í ṣe nǹkan tọrọ ọ̀run àmọ́ tọ́lọ̀ bá fi kí ni tọ́lọ̀ bá sáà nú yẹn tó bá fi ń sáà òfin kúkọ́ nǹkan tọrọ ọ̀run ni torí wọn náà wò ó wò ọ̀wọ̀ pé ní àwọn ẹ̀dá tẹ̀ ń bẹ̀ ti sèyí pé ní níta mọ̀ sọ fún ìrìlá yé náà ní báwọn ọ̀jẹ̀ wọn níjọ́ tán wá jẹ oúnjẹ wọn kọ́dà kò sún tọ́kàn wọn pẹ̀lú wọn ẹ̀ nígbà wọn kan lẹ́nu wọn àbí tẹ́wọ́n sọ̀kọ́ ah tẹ́wọ́n jẹun láti tẹ̀sà ah, wá yá kọ́dà ní tẹ̀wá rí jẹ́kẹ́dẹ́ ẹ̀rù kọ́ lọ́wọ́ dájú sọ́ọ́tán sọ́ọ́tán mọ́ni pé ibi tó ń lọ hmm. ní ọlọ́ àmọ́ bí ọlọ́run ọba bá kẹ́yìn tó sàánú yàn tó gbàyàn lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tó fún ìgbàgbọ́ yàn lágbára wọ́tò ìmẹ́ẹ̀n ìgbàgbọ́ tó ní agbára ẹ́ tí mo ti kí n lè ṣe ìbáàdà ni tí mo ta àkàlẹ̀ yìí kọ́ yóò lè ṣe wàhálà àkóso wa nà mínàlì hàwà lára ìfẹ́ inú tí mo kọlu ó ti yé wa nísìn ọ̀yúbà lẹ́sùn àwọn aláìsí ẹ̀mí mi tí wọ́n lọ́n bá lè fún mi ní agbára tó fún bàbá mi lágbára pẹ̀lú ìyónú àtìlọ́wọ́ tọ́dọ̀ rẹ̀ àá àwọn aláìsí ìkùdìẹ̀kùdìẹ̀ mi yìí wọn ò lè dasọ bò ó bí tú kọ̀ọ̀kan lùkọ́ ayọ̀ ọlọ́run wọ̀rọ̀ ẹ̀kọ́ bí ọjọ́ ní àní ìkùdù rí ẹ̀yìn náà ni àwọn àwa kò kí yíwọ́n ti kínú ìmọ̀ wa gba ìjánu mi kó di rẹ̀ pé ní padà ń bẹ̀ kọ̀tọ́ náà bẹ̀ padà ń bẹ̀ kọ̀tọ́ náà bẹ̀ padà ń bẹ̀ kọ̀tọ́ náà bẹ̀ ọdún yóò ta ti tàbá wọn hmm? pẹ̀lẹ́gùn ìdákẹ́ ọ̀pọ̀ èyí ọ̀yá hmm? náà ẹnu tàbáníkà mú wọn ọ̀rọ̀ tó tẹ̀lé ọ̀rọ̀ nípa àkùrọ̀ ánì ni ọ̀yá ẹ̀ ọ̀kan tó kù. Apa? àwọn nǹkan tá a fàṣàlà yìí àwọn nǹkan tó tó tí ọ̀rọ̀ rẹ̀ àmọ́ àwọn ti sọ̀rọ̀ tàwọn sí bí o ti wá wọn wò yìí àwọn náà lè dáadáa àsọ̀lẹ̀ àtàlùbáṣẹ́ àtàsọ̀lẹ̀ àtàlùbẹ́ńbẹ́ onídìí títí ìtọ́ra fúdì ìmọ̀ràn tí ọ̀rọ̀ kọ́wá ká àwọn nǹkan míì tó ká náà tọrọ náà gbẹ̀rọ wà mẹ́ làmúnà nàfà ṣáàtìhà gbogbo adùn tí máa da ẹ̀mí láàmú àmọ̀fí àṣìṣìnà àgbọ̀bìnrin alọ̀dẹ àtẹ́wò alọ̀kúlọ̀bù alọ̀ àtẹ́jà wọn ní sp gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàyò ṣàwátì ni ni wọn. ṣubuhati ń bẹ lọ́tọ̀ ìrújú ń bẹ lọ́tọ̀ ṣahawati ń bẹ lọ́tọ̀ ṣahawa mọ mú yẹn gbàgbé ńtọ́jẹ́ ọ̀nà yẹn tọ́lọ́run tí yóò fi lẹ̀ ṣahawa mọ ẹ̀fẹ́ mọ rí pèsè ìbáadá iṣẹ́ ọlọ́run tí fẹ́ mọ rí pèsè lọ́wọ́ yẹn ni ṣahawa fẹ́ mọ paná tọ́jú òfin ọlọ́run lẹ́mìí yẹn kí ẹ má lè rí lónìí àfọwọ́n ni wọ́n la amúlà ánánáfṣà án ṣahawa gbogbo àwọn adùn adùn adùn fẹ́mi máa fẹ́ tí èfi ṣe dáadáa tí èfi ṣe ìbára tọ́lọ́ yẹn wọ́n kọ̀ fún un wàlá jàdá náà zòdà mi. nínú àwọn onírà lọ́wọ́ mi hmm? ní àwọn ìjọmọ jẹ elétò àjàfọba lọ́dọ̀ mi òun náà ní kí ni o azó ìráyé sá torí ìráyé sá dáa púpọ̀. ìlú àtó níbi tá a báyìí wá dé yìí ṣàbẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀tá ara kò sànù wa kò mọ ọ̀rọ̀ lórí dédé afáàfọ̀ pẹ̀tùrọ̀ àrùn bani kẹwọn ọ̀rọ̀ táwọn náà ká dàtọ̀ bọ̀ tàdọ̀ ń ṣàlàyé fún àwa yìí náà ọlọ́wọ́ kí àwọn náà gbogbo mùsùlùmí ayé ló ń sàkẹwọn ولكن لا إله إلا الله ربنا آتنا في التأمين لدنك رحمتنا وهيئ لنا من أمرنا رشدا وصل وسلم على محمد نبيك ورسولك وعلى آله وصحابه ومن والاه وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته